káàbọ̀ ẹ kú ojúmọ́ ojúmọ́ re ojúmọ́ aláyọ̀ ló tún mọ́ wa lónìí lórí ètò ojúmọ́ re ní abala yìí mo tún ti dé bí a ti sọ nípa ìmọ̀ òfin àti àwọn ọ̀rọ̀ pàtàkì nípa òfin bí a ó ṣe dàgbàsókè ní orílẹ̀-èdè nàìjíríà yìí èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n àwọn kan ọlálékan ọ̀yáwálé ni mo tún ti dé lónìí ẹ káàbọ̀ kí la fẹ́ bára wa sọ lónìí a fẹ́ sọ nípa ìmọ́tótó àyíká wa gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ lẹ́nu atọ́kùn wa lórí ètò àti àwọn àlejò lórí ètò à ń sọ nípa ìmọ́tótó wọ́n ní pé ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru wọ́n wá sọ fún wa lónìí pé ẹ má rò pé a kàn ní àǹfààní láti ṣe nǹkan tó bá wù wá nípa àyíká wa o ìwọ tó bá rò pé o lè ṣe gá síbi tó bá wù ọ́ wọ́n tó bá rò pé ó lè da ìdọ̀tí síbi tó bá wù ọ́ wọ́n tó bá rò pé ó lè ṣe ohun tó bá wù ọ́ ní àyíká rẹ̀ ẹlòmíì àti ẹ̀ máa wò pé torí pé òun ló kọ́lé kò sí tóun ò lè ṣe mo fẹ́ sọ fún wa ní òwúrọ̀ yìí pé òfin wà rẹpẹtẹ bẹ́ẹ̀ sì ni wọ́n ní pé ìlú tí ò bá sófin kò sí ìjìyà nígbà tí òfin ti wà ìdí ni pé eléyìí ni nǹkan tó túmọ̀ sí ni pé ìjìyà wà lóríṣiríṣi kí ni ẹ̀ṣẹ̀ tí ènìyàn lè ṣẹ̀ sí òfin ìmọ́tótó àkọ́kọ́ tí èèyàn bá da ilẹ̀ sí ojú gọ́tà ìjọba tó bá da ilẹ̀ sí ojú àgbàrá ẹ̀ṣẹ̀ ni ìjìyà wà. èkejì téèyàn bá ṣe gá síbi tó yẹ kéèyàn ṣe gá sí ọ̀pọ̀lọpọ̀ nínú wa bójú ò ń rọ̀ bójú ò bá rọ̀ àwọn etí gọ́tà wa káàkiri ibẹ̀ lára ń ṣe ga sí ẹlòmíì inú wa gan àwọn kékeré wa àwọn ọmọ wa á ní pé ìwọ ṣáà ti bẹ̀rẹ̀ sí o yóò ṣe ga ìmí àmúyẹ̀pẹ̀ àfìbùmọ́lẹ̀ síbẹ̀ ẹlòmíì àníkọmọ ọmọ ṣe ga sórí pépà àfìsílẹ̀ síbẹ̀ eléyìí náà ẹ̀ṣẹ̀ ni ẹ jẹ́ kí tún sọ mí fún wa ìwọ tó bá kọ́lé tó ò ṣe ilé ìgbọ̀nsẹ̀ síbẹ̀ ẹ̀ṣẹ̀ ni o hmm. ẹ̀yin tẹ́ ẹ kọ́ àwọn bíi ìtajà ńláńlá ta lè pè ní àwọn supamákẹ́ẹ̀tì káàkiri ńláńlá tó ò bá ṣe ilé ìgbọ̀nsẹ̀ síbẹ̀ ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ sún ni lẹ́ẹ̀kan náà ẹ̀yin tí ẹ kọ́ ilé epo tá a kọ́ ilé epo a ṣe ilé ìgbọ̀nsẹ̀ a ṣe ibi táwọn èèyàn ti lè ṣe ẹ̀yọ́ ẹ̀ṣẹ̀ náà tún ni kí wàá ní àwọn òfin wo ló wà lórílẹ̀ nàìjíríà tí ó fi àwọn ẹ̀ṣẹ̀ yìí hàn wá àbí tó ṣe àwọn àlàyé lákọ̀ọ́kọ́ a ní nǹkan tá à ń pè ní National Health Protection Act eléyìí jẹ́ òfin tí ìjọba àpapọ̀ ṣe tó ṣàlàyé àwọn ọ̀nà tí a ti gbọ́dọ̀ máa tún àyíká wa ṣe bẹ́ẹ̀ ni a ní kó tá à ń pè ní public health act òfin tó sọ nípa àwọn ohun tí ó jẹ mọ́ àìṣèmọ́tótótó bí àwọn eléyìí tí mo kà sílẹ̀ fún wa wípé ìwọ tó kọ́lé tó yà tó kọ́lé gbọ̀nsẹ̀ síbẹ̀ ìwọ tó tó tó jí tó kàn wó pé à ṣe bíbí gọ́tà ni ọkọ̀ gólẹ̀ ẹlòmíì tójọba ti ń rọ̀ tágbàrá bá ti ń sàn àti rí i pé ìgbà yìí gan-an àkókò tá a lè da ìdọ̀tí síbẹ̀ ohun àwọn òfin yìí ó sọ nípa bí eléyìí ṣe jẹ́ ìjìyà kí àwọn ìjìyà táwọn òfin ńláńlá méjì yìí sọ oríṣiríṣi àwọn òfin ló tún wà ṣùgbọ́n ńláńlá méjì yìí tí mo pè ńláńlá ni pé eléyìí ni ìjọba àpapọ̀ ṣe tó jẹ́ pé ibikíbi tó bá wù kó máa gbé ní orílẹ̀-èdè nàìjíríà òfin méjèèjì yìí ó mú ẹ àkọ́kọ́ ìjìyà rẹ̀ ni pé ẹni tí ẹ̀sítá bá fi ẹ̀sùn kàn tí a sì mú délé ẹjọ́ tí ilé ẹjọ́ sì dájọ́ pé irú ẹni bẹ́ẹ̀ jẹ̀bi ó lè san owó ìtanràn tí a pè ní five million naira eléyìí ni ó pọ̀ jù adájọ́ lè dájọ́ fẹ́lòmíì kó san one million adájọ́ lè dájọ́ lẹ́mí kó san two million adájọ́ sì tún lè dájọ́ pé kí ẹlòmíì kó lọ fi ẹ̀wọ̀n gbára ẹ̀wọ̀n bẹ́ẹ̀ láti bí oṣù mẹ́fà oṣù mẹ́ta ọdún kan ọdún méjì tó bá sì tún wá dé ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ó tún tí adájọ́ bá tún fẹ́ dájọ́ míì ọlọ́mọ ká bọ́ sọ́wọ́ ẹjọ́ ni o ká má rẹjọ́ ní pé bàbá ní ká má rẹjọ́ bí tàwọn amòfin kọ́ ṣùgbọ́n tó bá tún rí ẹjọ́ nípa àìṣèmọ́tótótó adájọ́ lè dájọ́ pé kó sanwó ìtanràn kó sì tún lọ sí ọgbà ẹ̀wọ̀n èyàn ni pé wọ́n lè dájọ́ kí ọ̀sán owó ìtanràn wọ́n lè dájọ́ kí ẹni yẹn lọ sọ́gbà ẹ̀wọ̀n a sì lè dá ẹjọ́ méjèèjì kẹni náà lù pọ̀ bẹ́ẹ̀ kó lù bẹ́ẹ̀ abẹ́rẹ́ àkọ́kọ́ ọ̀nà tí èèyàn ti lè gbà dá ọ̀ràn yìí ni pé tí àwọn ẹ̀ṣọ́ wúléwúlé wa àbí àwọn àjọ kọ̀ọ̀kan tí ìjọba gbé kalẹ̀ torí bí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ṣe ní àwọn àjọ kan nípa táàpì ní àwọn àjọ wúlíwúlí environmental protection agency bẹ́ẹ̀ náà ni àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n dá àwọn àjọ kọ̀ọ̀kan sílẹ̀ bí olùpínlẹ̀ èkó àwọn kan wà tí wọ́n pè ní kai ní orí ní ìpínlẹ̀ èkó irú àwọn ẹni báyìí tí wọ́n bá mú ènìyàn àwọn òfin tí ìjọba àpapọ̀ là sílẹ̀ àti àwọn òfin tí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan irú ìpínlẹ̀ èkó òfin tó dá àwọn àjọ yìí sílẹ̀ ó fún wọn ní agbára láti mú ènìyàn láti múrú ẹni bẹ́ẹ̀ lọ sí ilé ẹjọ́ láti rí i pé adájọ́ dá ẹjọ́ ìjìyà tó tọ́ fúnrú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn òfin tí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣe sílẹ̀ ó jẹ́ àwọn òfin tó jẹ́ pé wọ́n wà ní abẹ́ eléyìí tí ìjọba àpapọ̀ ṣe sílẹ̀ constitution nàìjíríà gangan gangan tá a lè sọ pé àwọn olóyìnbó àwọn amòfin wọn á ní à ń pè ní grand norm eléyìí ni òfin tó tóbi jù section twenty two ẹ̀ gangan gangan ó sọ nípa ìmọ́tótó abala section twenty two tí mo sọ yìí ibẹ̀ ló ti sọ pé orílẹ̀-èdè nàìjíríà ìjọba orílẹ̀-èdè nàìjíríà ó ní àṣẹ láti fìyà jẹ ẹnikẹ́ni tó bá ṣe tó bá lòdì sí òfin ìmọ́tótó orílẹ̀-èdè nàìjíríà ó tún wá fi ààyè gba àwọn gómìnà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti ṣe àgbékalẹ̀ òfin láti rí i pé àwọn ènìyàn à ń ṣe ìmọ́tótó lórílẹ̀-èdè àti ibi tá a bá ń gbé ní agbègbè rẹ ní agbègbè mi ìjọba kọ́ ló ń fa àwọn nǹkan tá à ń ṣe yìí nísìn nígbà tó ọmọ rẹ fẹ́ ṣe gá tó ní kó lọ ṣe gá síbẹ̀ o òjò ń rọ̀ ẹ kó ìdọ̀tí yín kàkà kẹ́ ẹ kó sójú ibi tí àwọn ìjọ àwọn ètò tíjọba ti ṣe sílẹ̀ àwọn gbálégbádọ̀tí ọmọ wa kó ẹni ẹ kó sójú gọ́tà nígbà tójò bá rọ̀ tó bá wọ́ àgbàrá síbi kan àwọn ìdọ̀tí yìí ló máa lọ dí àwọn ojú ọ̀nà tó yẹ kó mi ó gbà nígbà tómi ò bá níbi tó máa gbà á wá di ìṣòro omi yalé nígbà tómi bá yalé tómi ń gbé àwọn nǹkan wa lọ tómi ń pa wá tómi ń dá ìjàmbá sílẹ̀ á tún wá di ẹrù á di ìrù ìjọba. Ah! mo fẹ́ kó yé wa pé ìjọba ti ṣe àwọn òfin sílẹ̀ mo ti sọ fún wa oríṣiríṣi òfin tó wà bẹ́ẹ̀ ni mo ti sọ fún wa àwọn ìjìyà oríṣiríṣi tó wà ọ̀nà owó la fi lè gbà láti rí i pé agbègbè wa ó wà ní ìmọ́tótó ó wà lọ́wọ́ ìwọ ó ẹ jẹ́ ká ranra wa lọ́wọ́ gan kó tó dijọ́ pé ìjọba gan fúnra wa máa ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká rí pé ẹ jẹ́ ká mọ̀ dájúdájú pé òfin wà fún ẹnikẹ́ni tó bá lo agbègbè rẹ̀ ní ọ̀nà tí ò tọ́ tó bá ṣe tó bá ṣe tó bá wà ní àìmọ́tótó tó bá wà ní tó bá ṣe ìdọ̀tí sáyìíká ẹ̀ ìjìyà wà gẹ́gẹ́ bí mo ṣe kà fún wa ẹ má jẹ́ ká jalẹ̀ sójú àgbàrá mọ́ àwọn tá kọ́lé ẹ jẹ́ ká rí i pé a ṣe ibi táwọn èèyàn ti máa ṣe ìgbọ̀nsẹ̀ nínú ilé wa balùwẹ̀ wa ẹ jẹ́ kó wà ní ìmọ́tótó ilé ibi tá a ti ń dáná tá a bá ń rìn káàkiri àwọn ibì kan ibi obìnrin tẹlómi ti ń dáná oúnjẹ táwọn èèyàn ń jẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ibi tó ń dá ìdọ̀tí sí wà eléyìí nínú wọn tó bá lọ́mọ kéékèèké lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ láyìíká bẹ̀ àwọn ọmọ ń ṣe ga àwa náà eléyìí tó tún wá pọ̀ jù tí mo fẹ́ sáré sọ kó tó di pé mo kúrò lórí ètò ọ̀pọ̀lọpọ̀ ònú wa tá a bá ń rìn síbi ibikíbi tí ó bá ti bá wa la máa dúró sí la máa sọ pé mi ò la máa ṣe gáàsì láàrọ̀ ra tán síbẹ̀ tẹ bá wá ń rin àwọn ibì kan kọjá òórùn rẹ̀ ò ní jẹ́ ká gbádùn ẹlòmíì tó bá ti rí pé ibi yẹn o ti sáré tọ̀ síbẹ̀ ni kò bójú mu àwọn tá à ń tọ̀ sílẹ̀ àwọn gá tá à ń ṣe àwọn kòkòrò oríṣiríṣi bí eṣinṣin yóò bà sórí ẹ̀ wọ́n á gbé ìdọ̀tí wọ́n á gbé ohun tí ò lè ṣe ara wa ní jàǹbá wọ́n á gbé wọ́n á gbé sórí oúnjẹ wa tá à ń jẹ nípa èyí oríṣiríṣi àjàkálẹ̀ àrùn àwa máa káàkiri ṣe ìmọ́tótó ara rẹ ṣe ìmọ́tótó ilé rẹ ṣe ìmọ́tótó agbègbè rẹ pé gbogbo orílẹ̀-èdè nàìjíríà kó lè ṣe kí ni o kó lè wà ní ìmọ́tótó kí a lè bá a lé àwọn àrùn oríṣiríṣi ká lè bá a lé wọn jìnnà ìjìyà wà o fẹni tó bá lòdì sí òfin òfin wà o ẹ má jẹ́ ká rò pé kò sí òfin gẹ́gẹ́ bí mo ṣe mú wá fún wa lónìí ẹ ṣáà rí i pé mo ṣe máa mú wá fún wa ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ lé lórí ètò lónìí a ti sọ nípa ìmọ́tótó jẹ́ ká wà ní ìmọ́tótó kálàáfíà wa kó lè bá a péye títí dìgbà míì tí màá tún padà wá sórí ètò tí màá tún mú nǹkan míì wá nípa òfin àti bá ó ṣe ní ìdàgbàsókè lórílẹ̀‐èdè wa orílẹ̀‐èdè nàìjíríà ẹ má ṣe ìdọ̀tí o má ṣe ìdọ̀tí sí ara rẹ má ṣe ìdọ̀tí sí agbègbè rẹ ẹ jẹ́ ká wà ní ìmọ́tótó ọlálẹ́kan yáwálé lórúkọ ti tèmi lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí mo ṣe ń lọ ẹ ká tún máa béèrè béèrè lórí instagram official ọlá ọmọ yáwálé lórí facebook olúọmọ ọlámilẹ́kan bùkúnmi ọ̀yáwálé lórí whatsapp zero eight zero three six five three three four three eight mo dá wa padà sórí ètò pẹ̀lú ọ̀túnba adéoyè ó dàbọ̀.